káàbọ̀ sí àjà àbálẹ̀ mẹ́wàá láti orí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá orí ayélujára ti ń kún báyìí fún àwòrán tí ó rẹwà tí olú ti ìlú wọrí ẹlẹ́ẹ̀kọkànlélógún ọba tí yóò gorí àpèrè àwọn baba rẹ̀ ọmọọba ti sọ́lá ẹ̀míkò tí yóò sì gorí àpèrè náà nínú oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká àṣelélọ́ṣọ́ ni èyí ògbébọ̀ fífi ìkọ́mínú rẹ̀ hàn lórí àwọn ìyálọ́mọ tí wọ́n ti sọ ara wọn di oníbàárà orí ayélujára láti má ṣe bẹ́ẹ̀ mọ́ kàkà bẹ́ẹ̀ kí wọ́n wá iṣẹ́ tó tọ́ láti ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ di àsìkò yìí àwọn ènìyàn lórí ayélujára ò dẹnu dúró lórí kíkí ìlú mọ̀ká Kate Henshaw bí ó ti fi fọ́nrán ètò ayẹyẹ ọjọ́ ìbí àádọ́ta ọdún rẹ̀ èyí tí wọ́n ṣe ní ráńpẹ́ fún sórí ayélujára. Oh. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù ni àìgòsè ti pe ìjọba ìpínlẹ̀ èkó pàápàá gómìnà babájídé sanwó látàrí bí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ lọ́mà ti ń béèrè fún owó eléyìí tó jẹ́ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí wọ́n tó wá máa bá wọn kó àwọn ìdọ̀tí wọn ó wá sọ wípé eléyìí burú púpọ̀ pé èló lówó oṣù òṣìṣẹ́ tí àwọn yóò máa san ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láti kó ilẹ̀. lọ́mà mother investigate them i'm not sure say sanwóolu the governor there well because ilẹ̀ dey fún like all this kind thing sanwóolu dey find out the conscience. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà Abíọ́dún ti kún orúkọ mi ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní ìlú mọ̀ọ́ká òṣèré Dayọ̀ Amusa lásìkò tí ó fi àwòrán ara rẹ̀ sórí ayélujára bí ọjọ́ ìbí rẹ̀ ti bọ́ sí ọjọ́ ọdún iléyá ló bá sọ wípé mo dúpẹ́ fún Olúwa nítorí pé ọdún mìíràn tó bọ̀ láyé bọ̀ láàyè jẹ́ ọjọ́ ọdún iléyá nítorí náà kí àwọn ènìyàn fi Abíọ́dún kún orúkọ rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Fẹ́mi Adébáyọ̀ ti kí gbogbo mùsùlùmí òdodo wípé wọ́n kú ọdún iléyà èyí tó ń bẹ lóde ọ̀rọ̀ ìkíni yìí ló tari síta lásìkò tí ó fi fọ́tò eléyìí tí gbogbo àwọn ọmọkùnrin tó ń bẹ nínú ìdílé bàbá náà ti ń ṣe Adébáyọ̀ Sàlámì pẹ̀lú àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó ń ti àbúrò pẹ̀lú sórí ayélujára láti kí gbogbo mùmìnì àti múmìnà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú ni bọ̀rẹ̀dà Ṣágì ti sọ wípé òun ti padà sórílẹ̀-èdè Nàìjíríà báyìí o lẹ́yìn ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Kẹ́ńyà bọ̀rẹ̀dà Ṣágì ló sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ tí ó kọ sábẹ́ fọ́nrán fídíò àkọ́kọ́ èyí tí ó fi sórí ayélujára lẹ́yìn tí ó ti ìrìn àjò sí orílẹ̀-èdè Kẹ́ńyà dé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré Fábíyì ti lo ẹ̀dà ọ̀rọ̀ láti bu ẹnu àtẹ́ lu ìwà ìṣe ará ìlú níṣekúṣe ìtẹ̀tọ́ ẹni mọ́lẹ̀ eléyìí tí àwọn ológun kan máa ń wù lórílẹ̀‐èdè yìí látàrí bí wọn kò kí fẹ́ kí ẹnikẹ́ni kó wọ aṣọ ìdánimọ̀ àwọn ológun tí wọn kò kọ orúkọ ẹnikẹ́ni sí lára ó sọ wípé bí wọ́n ti ṣe lórílẹ̀‐èdè yìí kò rí bẹ́ẹ̀ ní orílẹ̀‐èdè mìíràn wípé aṣọ ológun lòún wọ̀ sọ́rùn kò sì sí ẹnikẹ́ni tí ó wá bá òun láti sọ wípé kí òun bọ́ lọ́rùn nítorí náà pé bí ìjà ń wù wọ́n jà kí wọ́n ta kàngbọ̀n sí àwọn orílẹ̀-èdè tó jù wọ́n lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ Tókẹ́ Makinwátí ló ìtàkùn ayélujára rẹ̀ fi tako orin kan tí wọ́n ń kọ lórí ẹ̀rọ móhùnmáwòrán lásìkò tó ń ṣe fọ́nrán kan wípé má nílò ọkùnrin tí yóò máa fún ọ lówó ó ní ẹ ẹ̀pa orin náà kì í ṣe orin tó bójú mu ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká Bọ́láńlé Pẹ́pẹ́dẹ̀ ní ọkọ ilé rẹ̀ ti gba irú rẹ̀ síta tó sì fi pẹ́pẹ́ yẹn hàn lẹ́yìn ìgbéyàwó oṣù mẹ́fà pẹ̀lú ẹ̀sùn wípé ó ń ba ohun ìní òun jẹ́ Bọ́láńlé ló ìlúmọ̀ọ́ká látàrí orin ìlú mọ̀ọ́ká zlanta ìbílẹ̀ tí wọ́n pè ní bọ́láńlé ní báyìí o ọkọ rẹ̀ ti da ẹrù rẹ̀ síta pẹ̀lú ọmọ oṣù méjì lọ́wọ́ rẹ̀ wípé òun ò ṣe mọ́ wípé kí bọ́láńlé kó máa bá tiẹ̀ lọ. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára àjàbalẹ̀ mẹ́wàá lórí Orísun kí wa wípé a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tó ń bẹ níta ṣògo rẹ̀ ní kejì lórúkọ tèmi.